الحمد لله رب العالمين شرع وحكم وأنصر في الاذن لا عباده الى ما فيه موقع ونعم عن كل نوع من انواع المضر أحمده سبحانه وتعالى وحده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله راشد الأخلاق الفاضلة صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سار على هذا الحديث الكريم وعسير قويم إلى يوم الجزاء لما بعد عباد الله اتقوا الله تعالى وقد وضع لنا نبينا محمد صلى الله عليه وسلم طائفة عظيما في تهاب فيما بيننا وفي تهاب مع أنفسنا فقال عليه السلام والسلام في حديث المرضي مبتدا ومرسلا ولو تؤمن لقوم ما هو بعد وقد وقبل كما يوحى اليه احتجت به قال وهذا يجن ولا تحرم شرار رمضان قال صلى الله عليه وسلم لا ترى ولأهل بأمثال وأعراضه وأولاد وأموالهم وقل الله ثم يسوى من ليلا وعليا لأجل أن نربط أموالنا إلى غير مناسبنا للموت المدار بالنسبة الدولية ومن المدار ما يكون بالنسبة الدولية المدار بموجات زوجته المطلقة إذا طلقها ثم يردها قبل أن تنتهي العدة في يوم وهكذا يقول والمطلق الرجل الذي يرغب فيها وانما قصده ان الحديث ان الحديث لا الى زوجه ولا الى مطلقه وانما الى زوجه معلقه والى المضره محرمه لان الله تعالى يقول ولا تمسكن براء ولا تدعو ومن يفعل ذلك فقد ظلم نفسه سورة البقرة الآية واحدة وثلاثين بعد مئتين وقال وزوجك وقربتهما أحق الوكيل في ذلك إن أرادوا مصلاحا سورة البقرة الآية الثانية والعشرين بعد المئتين ودل ذلك أن الموجان المرسل بهذا المدارة من دولة وإن الوعاسم بذلك ومن أنواع المدارة دولة أئلا ويؤمن بآيات ومن زوجته فهذا قد الله أن يدرك لا أربعة أشهر ويدرك ما يدرك له أربعة أشهر وإذا رجع الناس إليه وقرر أن يدينه وهو وقال ذلك له وكذا ومن تمر لا يدينه لم يتعالى ذلك الأشهر الأربعة أنزله الله إما من كان وجه الزوجة وتذكره الطلاق إزالة الشر والزوجة وقال وسلم لا يلقى الشر وقال سبحانه وتعالى للذين يؤمنون بالنساء تربص أربعة أشهر فإذا فإن الله غفور رحيم وإن يزل الطلاق فإن الله سميع عليم سورة البقرة الآية الثالثة والشرور إلى الثالثة والشرور من الأخير ومن المرء المقرر ذلك أن يتكون كبر يبايعون وتسلم المرأة كلما مرأة وهذا حال تسلم من في هذه الأيام يطعنون إما صفا وفجورا وإما معندة ومن أحسن ذلك للدولة فنزيل المرأة والغنى وفي هذا الغنى وتبقى إلى المسيرة المعروفة لا تستطيع أن تتزوج أن تتغنى بيومنا وفي نفسنا وليلة هذا الخديجة لكي تنتشر عند الله الذي يمكن أن يناق إليها وإن أتى مثل هذا الشخص يرحله ثلاثة أشهر من قبل قاضي الامتياز وإن لم يأت له فيها وللقاضي أن يفرق بينه وبين زوجته إذا تمت ذلك دفع الله عنها وعنوايا القرآن كثيرا يحكيكم ماذا إن شاء الله بارك الله لكم بالقرآن العظيم ونفعل الله وإياكم أشكر ولو أبا أبا نزولا ọba tí ọba yẹ kí gbogbo gbàgbọ́dá ọba ọ̀kan tuntun tí ò fi wọn tí ó jẹ́ pé lọ́dẹ́kẹ̀dẹ̀ kan wí èmi owó pẹ̀lú aláàbò ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ aláàbò yìí ọba tí a ń bú lẹ́kọ̀ọ́ yìí òun ni ọba tí ó fi àbí rẹ̀ wá láti túmọ̀ sí ọgbẹ́gbá oṣù àtúntà máa bẹ̀rẹ̀ lónìí àbúrò ọ̀sán káyọ̀ lọ́sàn án lẹ́ jùmọ̀ obìnrin ọlọ́run ti láti lọ́sẹ̀ ìgbà ọ̀hún wa ọ̀pọ̀lọpọ̀ ìjànì láyé ọlọ́kọ̀ọ́kọ́ àti ìjọsìn wa ọlọ́kọ̀ọ́mọ́ta wa pátápátá ọba yìí ló gbé àwọn olùsí òkú kalẹ̀ ó gbé ìdájọ́ kalẹ̀ ó sì lè rí nínú ìdájọ́ rẹ̀ ọba yìí ló gbé àwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹrúsìn rẹ̀ ó kéré lọ sí fún ọ̀rọ̀ àǹfààní ọwọ́ àti ọlọ́wọ́ ọkọ̀ ọlọ́wọ́ nípa gbogbo tí ó máa gbé ìlera yálà fún ara wọn ni tàbí tí ó tẹ̀ máa gbé ìlera bá ọba tí àwọn àńtọ́sì òun náà yàrá ilẹ̀ wa pọ̀ láti ilé ọlọ́run ọba àlejò ọ̀la yóò gbọ́ yóò gbà wá lọ́wọ́ ìdílé ọba àti ọlọ́run ọba ọba tó wà ní ilé ọ̀la yìí òun ní ìjọba bá ilé ìjọ kọjá kan ébè tí ọba àbí ìmọ̀ ìjọ tó fẹ́ lórí lórí àti ọba aláàyè ọba tó lórí lórí ọba tó ọ̀la láti sọ ọba tó ọ̀la láti gbé ọ̀kan tó ní nínú jíjẹ rẹ̀ ọ̀kan tó ní nínú ìṣe rẹ̀ ọ̀kan tó ní nínú májèlé fún ọ̀kan tó ní nínú ìlú gbé ayáyé ọ̀kan nínú وترجع لك محمد صلى الله عليه وسلم ẹrú fún ọlọ́run kò sí ọlọ́run ẹ̀rú tó wà láàrin ìjọba ńlá ní gbogbo àgbáyé nìyí. وهو خير الأخلاق الفاضلة المرء إياه عليه olùdíje ọlọ́run ti ìwà tó dáa olùdíje àbẹ̀lẹ̀ ọ̀nà mọ́mọ́ sọ̀rọ̀ bá ọkọ̀ rẹ̀ dára kí ọba àlá ọba àkàlẹ́kùn tí a ti gbẹ̀ fún un. àwọn ará bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ èyí ká ló jẹun tó ní lórí ìgbàlẹ̀ lẹ́bí ìgbẹ́gbẹ́lẹ́gbẹ́ àti ìfẹ́bí rẹ̀ ètò ń gbé wáníwá títí àtúndì ẹ̀rọ ẹjẹ akọlẹ ọmọ ọba gbogbo àti oṣù rẹ ẹjẹ àwọn ẹjẹ lọ bá gbogbo àti ọmọ ọba àlejò wọn ló lọ ìgbẹ́lẹ́ pé òun ẹgbẹ́ máa dání wa káàkiri mọ̀ ọ̀rọ̀ ti fẹ́ pàṣẹ ọmọ ọba àlejò ọ̀la ọmọ ọba àlejò ọ̀la ó mà nígbà mọ̀ ọ̀rọ̀ ọmọ àlejò ọ̀la ó mà àdébíyẹ ìsọ̀rọ̀ ìṣòro tó yẹ wọn pátápátá fún wa tòlè pé inú ìjọba ní ìsọ̀rọ̀ ìṣòro tó ń pè láyé orílẹ̀-èdè òkúta ńlá kan èyí tó ń gbé kalẹ̀ fún wa مش هقول التأمر لا كيف نتأمل بيننا وكيف نتأمل مع أنفسنا أو الذين وما عملوا أو يقول كذلك مني يريدوا تتجاه محمد صلى الله عليه وسلم إما تستطيع مبتدا ومبتدا ìkúnlẹ̀ ìṣàfihàn àdébìtẹ̀tẹ̀ wà pé ojú ẹ̀ kí ìyọ̀kọ́ máa fi kí ni kó máa kó ìwà bára rẹ̀ bẹ́ẹ̀ ni èso ayẹ kó máa kó ìwà bá ẹlòmíì. ó ní kí ni gbogbo àwọn ọ̀sẹ̀ tí ó kó ìwà bá wa tí ó kó wa tí ó bẹ̀ tó wa tí ó kó wa bí ní àyẹ̀wò wa lọ́wọ́ àwọn ìtẹ̀síkọ́ ọlọ́ọ̀pá ti ti fún wa tí a bá lò ìrìnàjò yìí ìfúnlẹ̀ òun ló ti àlọ́ ọ̀la ọba àdéhùn máa ń ṣe ìdáwó mi ó lè tẹ̀lé amúlù kí ló bá tóbi láti tẹ̀lé amúlù láti gbé ìnira èyí tí ọba kò mú wa nítorí pé tí ọba tẹ̀lé amúlù ni á máa yọ orí láàrin o ìgbà lápò láàrin orí o láàrin orí láàrin ọ̀la á máa fi káàkiri ọlọ́run wá lé kí ìnira kò mú wa ó lè má tẹ̀lé amúlù nígbà tá a bá wọlé tàbí nígbà tí ìnira yálà òkú ìlú kọ wa ni àwọn òwe òyìnbá tẹ̀lé mú títí kò ní ilé ìdáko ìlú wa ni títí bá ní kò ní ilé ìdáko ìlú wa ni ó sì wá wà ní bẹ́ẹ̀ lọ àti bá ní òwúrọ̀ ní ẹ̀sìn mi. bákan náà wípé nígbà tí a bá wọlé ìrìn àjò òwò àti ìgbà láti gbé ìdàgbò fún wa ó ní ìlú olóko ní ìlú wa ta ìlú olóko ní ìlú akókò àgbàdo láti pa ìlú méjì papọ̀ ní àti àti láti láti mọ́rin mọ́tí àti ìyá àti ní àti ọ̀gbọ́n mẹ́rin láti nínú wọ́n tó lè ẹ̀rọ láti pín ìṣòro ìnira èyí tí ọ̀rẹ́ máa tún tún wá látara máa tẹ́ ẹjọ́ ìgbọ́n náà ó yẹ kó ní ìfẹ́ wọn wá wá o ìyẹn máa fẹ́ kí ọlọ́run máa tẹ̀sẹ̀ wá ó ní ọdún tó lè láyé ẹ̀kọ́ nìyí ìgbìyànjú ọdún bá dúró lónìí ó ní àwọn ọ̀rọ̀ tó ń bọ́ ó mú ìrọ̀ fún wa nípa ẹjọ́ ó mú ìrọ̀ fún wa káwé ìdílé nígbà tó kọjá ọ̀gá rọrùn kí wọ́n kọ́ kọ́lá ọba àti ìjọba ti wáá kéde wa kó wa bẹ́ẹ̀ náà ló kéde wa kó nínú ìbálòpọ̀ ẹ̀dá fara rẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀. èyí ló wà ó ti pé ayé ìyọ̀ ọ̀sẹ̀ wà lórí ìtàn ọlọ́run àlejò náà yẹtí wọn bá ta ẹni ìjọ ọ̀rọ̀ ìrọ̀rọ̀ kí n tọ́ àti kí n yọ̀ ní kí n kó ìnira báwo nìyẹn kí n bọ̀ fún ní kó ìnira bá ara rẹ̀ bá ni ó á ń ṣeré tí o ní ìjọsìn tó máa ṣe ṣùgbọ́n ní kò ní ara rẹ̀ lára rẹ̀ ṣẹlẹ̀ àti ìròyìn tó ṣe ìgbàlódé tó lọ́wọ́ rẹ̀ náà ló ní kò dáyẹ̀ lẹ́yìn tí gbogbo ọjọ́ ayé rẹ̀ dáyẹ̀ bẹ́ẹ̀ ni káfíńwáwò ìgbò láti alẹ́ tí o mọ òde máa ń rẹ́ ìṣàkọlẹ̀ mi kàkọ́ ìmọ̀ ìyàlọ́ òun lẹ́nu máa fún lẹ́yìn máa ṣe ìjọba olóko lẹ́tà ti yí jẹ́ ìrora nínú ara rẹ̀ látara ìgbọ́ ìwé ọ̀hún sí ilé yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà yóò ti fi àwọn bẹ́ẹ̀ èyí tí àwọn ọdún gbé ìrora bá àwọn akẹgbẹ́ àtẹgbẹ́ ń gbé ìrora wọn wọn báyìí kọ́ àìsẹ́ èrò nínú ìṣẹ̀dá òun bẹ́ẹ̀ lánàá ìlú máa bá àdá wọn ya tí a ń bẹ ní agbára wọn tàbí àwọn ọmọ wọn lásán ìrìnàbá wọ́n rí ìrìnàjò wa tàbá wọn tàbí lè fi ọ̀pọ̀ bí ìrìnà wọn òun náà lè sùpá kẹ́ẹ̀ bí ìrìnà wọn lè sùpá kẹ́ẹ̀ bí ìrìnà ẹ̀yẹ àti sùpá kẹ́ẹ̀ ìrìnà ẹ̀yẹ mọ̀lẹ́wà onímọ̀ràn ọdún péré wọ́n lè wọ́n nígbà mọ̀ṣẹ́mọ̀ sọ̀rọ̀ wọ́n wọ́n ṣẹ́ ìmọ̀nà ọ̀ṣẹ́ àti àdìgbò àrùn àti àwọn ìgbìmọ̀ bàbá àlejò ńlọ́wọ́ wọn pọ̀ lọ rí ẹni ìgbìmọ̀ wọn lè wá báwọn ìgbìmọ̀ àwọn olóògbé rẹ̀ bá wọn ìgbìmọ̀ ẹ̀yìn bàbá yìí kéwì ìgbẹ́rù tí wọ́n kù ní wá báwọn ìgbìmọ̀ ẹ̀rọ olóògbé rẹ̀ bá wọn ìgbìmọ̀ tá a kọ́ ọ̀rẹ́ yìí èdè bá wọn ìgbìmọ̀ èdè ní gbogbo gbé ṣáà fàánù ẹni tí wọ́n fàánù jẹ́ ó lè máa gbé ìgbìmọ̀ láti ṣe àwọn ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n àǹfààní jẹ́ ìrẹ̀ ìnira àwọn tó sùn. Nínú àǹfààní jẹ́ owó bàbá àwọn ọ̀hún. Ìrìn tí tó ṣe yẹ yóò máa jẹ́ ìnira àwọn tó wọ́n bẹ nulẹ̀ àtúntò ìyá àti ìjẹsẹ̀ ló ti dàgbò. Lórí ìṣòro ìwé àǹfààní tó wọ́n bẹ kó kó bàbá gbígbé ìfọ̀n òkú ìfọ̀nà àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ìwà òwúrẹ́ àti kọjọ́ ó pọ̀ láwùjọ yìí wọ́n lè ìgbé ìgbà tí ó ń bá tí kò án ọ̀rọ̀ náà wà ní. ó lè sọ̀rọ̀ fún ní ọwọ́ ìgbà tó kò án ó ti jẹ́ ọ̀rọ̀ náà wà ní ọ̀nà tí ọ̀nà wà kó ìpàdé lòdì. wọ́n ti gbígbà tí wà wọ́n fún ọ̀rọ̀ lọ́rùn ní àìsàn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́kù án ọ̀rọ̀ rẹ̀ lọ́kù rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́kù rẹ̀ ìwọ́n wá ọ̀dẹ̀ tí ó fi mọ́ni nígbà ọ̀dẹ̀ rẹ̀ náà ilé ẹ̀rọ ọ̀dọ̀ ọ̀dẹ̀ ìkàkọ̀ áì tí o fẹ́ ṣe ìmáàdà yìí ọ̀rọ̀ ọ̀dọ̀ fún ìdílé lọ́sẹ̀ tí ó fi máa fún ìnira ọ̀rọ̀ àfẹ́jọ́ rẹ̀ ojúlé ọ̀dẹ̀ yẹn lẹ́gbẹ̀á nítorí ọ̀dẹ̀ yẹn lẹ́gbẹ̀á tó kí ọ̀rẹ́ rẹ̀ kó ní ìwàrà rẹ̀ là ìwé fún alẹ́ ike ọ̀rọ̀ àgbọ̀rọ̀ fọ̀rọ̀ rẹ̀ tó eléyìí tó tún jẹ́ bí à ń kó ìlera báwọn àtúnyẹ wa tó ń ti rò nínú òfin ọlọ́run wa bí ọlọ́run lọ nípa pé kí ló ń kó ìlera báyìí ọ̀nà méjì máa ń gbà ọ̀nà àkọ́kọ́ pé ẹni tí kò ìlera báwọn ènìyàn ó ní jẹ́ ní tó kò dá àwọn àwọn ìgbésẹ̀ tó wọ́n jẹ fẹ́ ó lè fi wọn wá sí ẹ máa wo ẹ lè rí ibẹ̀ ó lè lọ kọ́ ìlú fún ìlú ọ̀dùn ó lè lọ kọ́ ìlú fún ìlú ọ̀dùn kó ti ara rẹ̀ tí o sì láǹfà ní kọ́bọ̀ ó lé ẹni tí ìlú tó kọ́ àyè nìyẹn ẹni tí o máa pa lórí rẹ̀ lẹ́yìn táwọn èèyàn ń sùn tí o sì láǹfà ní ìjọba bẹ́ẹ̀ ṣe nígbà wo ti gbà yẹn ẹ̀yìn òun náà ti pé kí ìlú máa kó ìlú wa bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n nínú láǹfà ní ìtara àti ẹ̀yìn ayọ̀ àti ìlú ìlú wa ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn àti ìdí ẹ̀yìn bẹ́ẹ̀ bá ní ti àwọn ìgbésẹ̀ tí a bá lọ ọ̀rẹ́ tí a bá ní orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè wọ́n kú ìlera báwọn orílẹ̀-èdè yìí nítorí àǹfààní ìtara wọn. ní òun ni wọ́n fi ìlera tí ọmọ orílẹ̀-èdè yìí kojú ní òun ìlera tí ọmọ orílẹ̀-èdè yìí kojú bẹ́ẹ̀ ni òun ìlera tí ọmọ ìlú kọ̀ọ̀kan kojú ṣùgbọ́n tí ọ̀rọ̀ tí wọ́n ń gbà nígbà wọn àǹfààní ìgbésẹ̀ ni wọ́n kó wọ́n gbà pé ọ̀gá bọ́dọ̀ wọn lọ́rùn mẹ́rẹ́ wọ́n wọ̀ lọ rẹ̀ yìí ẹni tí ìjọba kò ní ká báyìí ni ọmọ epo wọn ń pọ̀ ní. bákan náà lè tí a bá wá lọ nípa ọ̀rọ̀ kó ní abáyìí àkókò máa kó wá kí ìlú máa kó ní abáyìí ṣíṣe tó kò ní àǹfààní ìgbésẹ̀ tó ń gbẹ òní wáyé lọ́rùn máa ká ìrọ̀lá àsìkò jẹ́ ẹlẹ́sẹ̀ mi. oníṣẹ́ tó wájú ẹlẹ́sẹ̀ ìrọ̀lá òun náà ìrọ̀lá ìlú ẹni bẹ́ẹ̀ kìí bẹ́ẹ̀ kí dáadáa ọwọ́ nínú kúrò ní dáadáa rẹ̀ kìí jẹ́ ọdún ara rẹ̀. oníṣàrà tó bá ṣe ìdúró lọ́wọ́ yóò máa òkú kó yóò kó òkú. ṣùgbọ́n kò bẹ̀rẹ̀ fún wọn ní ìgbà lọ́sẹ̀ tí wọ́n fi kó ìfura láwọn òwe mi kò ní kékeré mi àmì ìfura náà wọ̀ ìfura nínú àmì ìfura kò wọ́n mi ó ní wọ́n lẹ́jọ́ lọ́wọ́ wa ó ní gbogbo ẹlẹ́jọ́ pátápátá ní ẹ̀jọ́ wọn yóò bọ̀ àwọn ikọ̀ àkọọ́lẹ̀ ìpele tí wọ́n tó ń pé ẹ̀ka ìfura ní ìfura yìí ẹ̀ka tó àrùn yìí kákọ̀ọ́ mi ètò ìfọ̀mí ìjọba fún mẹ́ ìyàwó ìjọba fún ìjọba yìí ọmọ ìjọba yìí èèyàn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀. Àwọn tó tẹ̀sán wọn bá ti bẹ́ẹ̀ fún àwọn ọmọ ẹni tí ọ̀lẹ́gbẹ̀ẹ́ nínú ogún èèyàn látọ̀jú wo ó ní ní àbúrò kan èèyàn ní àwọn ẹ̀yìn bàbá tàbí ní àwọn ọ̀rẹ́ rẹ tàbí ọmọ ọ̀rẹ́ rẹ tí wọ́n já sí ní ìlẹ́wọ̀ pé ó gbọ́ nínú ẹgbẹ́ rẹ. Ibi wọn tó ní ìdáwọ́ bẹ́ẹ̀ ní owó òní ìtẹ̀gbẹ̀dá tuntun. ṣùgbọ́n ìdí ló ń yẹ kọ́kọ́ ní ẹ̀rọ ọkùnrin ní ìjọba yìí kò bẹ̀rẹ̀ ààbò. ìgbésì òkú tó dúró ó lé ibi omi sí ọmọ lọ́yẹ èlùbọ́lẹ̀ wọn kò ní bẹ́ẹ̀ àwọn rẹ̀. gbogbo ìdí jẹ́ ẹ̀gbọ́n òkú àbí òkú ní òkú ìgbẹ̀rẹ̀ ní òkú rẹ̀ wọ́n. àwọn ọmọ ní pírísítà yẹn àwọn ẹni tó ta jù lẹ́nu yóò ilé ẹni tó wá lọ sí ìfọwọ́ àtọ̀tọ̀ rẹ̀ pé àbúrò bàbá òun báyìí bàbá tí òun báyìí ẹkún òun ní ìjọba ìjọba ìbánimọ́lẹ́ ló ń lé ilé ẹni ọ̀sẹ̀ tó. ṣùgbọ́n kí ẹ wá sí orí kalẹ̀ ó wá fún àwọn ọmọ báyìí ẹkún ìjọba ìjọba báyìí ẹkún ìjọba yìí ní ìjọba wá sí ilé rẹ̀ tó kún ìjọba láwọn ènìyàn tó ní lórí gbogbo ọmọkùnrin pátá ìfúnṣẹ́ ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ àfihàn gbogbo ẹni tí dé àlọ́ ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ àfihàn ìgbà tí wọ́n wá fi kí ni wọ́n wá wọ orí ìfẹ́mìlá tàbí orí ìfẹ́ ó wá ju kí omi balẹ̀ ẹni ìyẹn ti tẹ̀rẹ̀ ìfẹ́mìlá ọ̀nà ẹ̀kọ́ wà sí ìta ọ̀nà ẹ̀kọ́ wá àwọn tí ó kù lójú ọ̀sẹ̀ ìlú rẹ̀ torí iṣẹ́ ọlọ́run rẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run ti fi ohun kálọ̀ lókù ọlọ́run ti fi ohun kálọ̀ lókù bákan náà ni pé ọmọ méjì òyìnbó nígbà tí èlé ẹ̀ka àbẹ̀rẹ̀ tí ó kú ìyẹ̀wò ní ilé ẹ̀rọ ó máa sọ tó kọjá ìgbàlódé ìgbàlódé ó tẹ̀sọ́ máa wà lọ́lẹ̀ pé ẹ̀rọ fúlẹ́lá ń lókù lù ọmọ yìí lè fọmọ ní kíni náà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá tí wọ́n mọ̀ ní kúrì gẹ́gẹ́ bí ẹ bá mú ní ìjọba ètò orí ó tẹ̀sọ́ pẹ̀lú wọ́n tẹ̀sọ́ kọ́tẹ́tì ìta abẹ́rẹ́ tó wà lọ́wọ́ yẹn ní ẹni kọjá ìdájọ́ ẹni ìdájọ́ ìdájọ́ ọdún àdìkú ìnira báwọn ojú òṣèlú àdìkú ìnira báwọn àwọn tó bá bá tí omi ẹ bá lòun ní mímọ́ wọn gbọ́dọ̀ ṣàkóso rẹ̀ torí bí àti ìṣòro mẹ́wàá rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ sí inú pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ó sì ẹni bá lè mú padà ó lè mú padà ìwé ni wọ́n ṣe ìyàtọ̀ láti ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n dé ní ìtàkọ̀ ó lè kọ́ bá ti mú padà ṣùgbọ́n lè mú mọ́tò yìí ó má jẹ́ pé nítorí ìwọ́ bẹ́ẹ̀ ìlera mú mi onígbé ìtàkọ̀ ọkùnrin yóò wọ́n tó bá mi kọ́ mi nílẹ̀ ó lè kọ́ bá mi yọ̀ máa bá mi yóò wá sí ìwà rẹ̀ èrò ìdílé kọ́ rẹ̀ ṣùgbọ́n kò ní gbọ́dọ̀ lóore.

ọlọ́run náà láti fi rẹ̀ ọlọ́run ìpínlẹ̀ ìgbà láti fi fi rẹ̀ lọ. ọlọ́run ní àwọn ọkọ lọ wọ́n lọ́kọ́ àti mú àwọn ìyá ìwọ padà sí àwọn ọdún ìgbà kan tí wọ́n ti mọ́ bí wà á ṣe dáadáa ni. mo bá wọ́n wọlé ẹgbẹ́ ká wọ́n wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ti tẹ́lẹ̀ yẹn wa bí èyí tó wà láti wá pé wọ́n á tó máa tó ọ̀tẹ̀ láti wọn. à ń jẹ́ ọkọ̀ fún wọn nítorí kí akẹ́kọ̀ọ́ fún wọn máa ṣe màá ọ̀pọ̀lọpọ̀ ọdún mẹ́ta bọ́lá yìí pé lẹ́wọ́dá ìyàbí jẹ́wọ́ ìlú a òṣèlú ọ̀hún ti àwọn ọ̀rọ̀ yìí. káàbọ̀dà nígbà tó o bá yí àwọn ọ̀gbẹ́lẹ̀ ọ̀fẹ́ lọ. oníṣẹ́ ìṣàkóso oníṣẹ́ àwọn ọ̀gbẹ́lẹ̀ ọ̀fẹ́ lọ yóò bọ̀ wá ìlà jẹ́ ìbọ́lá kò yá. oníṣẹ́ sọ òun náà ti ṣe náà wọ́n kò wọ́n gba pé òun ní báyàwó òun bá ti sọ̀kọ̀ wọn. ìṣe ní ọkùnrin wọ́n fẹ́ kí ọmọ ìyàwó fún àìsàn yóò sọ kó dàgbà ta àìsàn yóò tún gbé òkú ọ̀rọ̀ tí wọ́n kò ní ṣe àwọn òkèèrè fún òun náà ló ti tó fún èyí. èyí ń pọ̀ láwùjọ rẹ̀ o. ìwé náà máa bá a sọ pé

tọ́pọ̀ ẹ̀wọ́ ìdáyì ẹ̀sọ́ ti adájọ́ èsì ọwọ́ ìṣẹ́ ní máa ń sùn ní òkúté èèwọ̀ ní ọgọ́dọ̀ ilé ọgọ́dọ̀ ọ̀rọ̀ padà. ó wá pọ̀ wọ́n jẹ́ ní aláṣẹ kọ́kọ́ rẹ̀ torí pé kí títí lábẹ́ tí wọ́n wọ́ ní wọ́n á lo èèwọ̀ nínú sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni níyàn mẹ́mí ó ní ọkùnrin ó bẹ̀rẹ̀ àjọ ní àjọ wọn fẹ́ ọwọ́ ọkọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣeré wọ́n ọkọ̀ obìnrin wọ́n bá ọ̀nà sí ní àjò oríṣi ní olùkọ́ ní àjò afẹ́ olùkọ́ ìrìn àjò ní àjò ẹ̀kọ́ ó ti jẹ́ ìrìn àjò ẹ̀sìn náà ni wọ́n pè tí wọ́n fi òbílẹ̀ láti òjò ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa ń tẹ̀ra wa àtàwọn tó ń yọ̀ lọ́wọ́dún bí ìfẹ́ ti lè fi o bẹ́ẹ̀ ó ní àsìkò tí yẹn lè fi òní lẹ̀ kọ́ kí ló lè gbà wò. tí ọ̀sẹ̀ náà ti kọjá gbogbo ẹ̀ka nìyẹn ìwé làwọn àbẹ́ẹ̀dì sọ pé lẹ́yìn ìgbà tó lé ní pé ẹni yìí pẹ́ ní àjò tó kì í ti ní ní ìlera pẹ̀lú rẹ̀ irú òfin yìí wọ́n kọ ọ̀rọ̀ lájẹ tí wọ́n kọ lè ní àbí wọ́n jẹ padà wọ́n jẹ nípa ọ̀sẹ̀ padà lókùnrin àti wọ́n bẹ́ẹ̀ tó ní ìlànà ọ̀rọ̀ àwọn ọmọ ìjáde òsì tó wà ní bẹ́ẹ̀ lòdì lábẹ́ ilé lábẹ́ ẹ̀rọ méjì. Èrò wọn ń lo ìlànà ìṣúná yìí ẹ̀rí pé ó ti fi àwọn ọmọ àti fún un iná ẹ̀rọ ọmọ àti. Òsì tó wà ní bẹ́ẹ̀ lòdì wọ́n kò gbí látara pé kíni látara pé wọn ò ní lànà ẹ̀tọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni kí aláwọ̀ nítorí ẹ̀rọ ọ̀sán sọ̀rọ̀ wọ́n wà lọ́wọ́ ó yọ níwọ̀n sí ìtura pé àwọn èyí àwọn aláàyè wọn sì máa súnmọ́ sí ní pé àwọn èyí kò lórí àwọn àdúgbò wa lọ fà sí ẹ máa fà lọlé ẹ lọ kọ àwọn ọ̀rẹ́ yìí ẹ lọ kọ àwọn ọ̀rẹ́ yìí ẹ̀kú pọ̀ nù nítorí pé kí ni kí ìtẹ̀lé ọ̀rọ̀ máa tẹ̀lé pẹ̀lú àwọn tí wọ́n yẹ ní. ó ṣe sí ìtura ni wọ́n yíyá ìwé owó ọjà wọ́n ọlọ́mọba àti ìyá tó lọ́ka kéèkì nínú tí wọ́n ti dá kọ́rọ̀ ní ìgbà tó yẹ kí ọ̀rọ̀ lẹ́yìn. ọlọ́mọba àti ìgbà tí kí tọ́jú ẹni wọ́n bá ti gbọ́dọ̀ lọ́yẹ̀. ọlọ́mọba àti ìgbà tí kí tọ́jú ẹni wọ́n bá ti gbọ́dọ̀ lọ́yẹ̀ àwòrán yìí kà mí lẹ́yìn ọ̀rọ̀ tún wúlò wá pé ọdún méjì ló pé pérépéré ìwé àwọn ọ̀rẹ́ yìí sì mọ̀ gbọ̀dọ̀ mà ó wá ní gbogbo ẹni ọ̀rọ̀ ọmọ náà lónìí títí ọmọ lẹ́yìn ẹ̀tọ́ bá fẹ́ẹ́ ṣe ọlọ́pàá ní ìlú èdè bóyá ẹgbẹ́ ìlú èdè tó ń pè é lásán ọ̀pọ̀lọpọ̀ àwọn akíkẹ́ oúnjẹ ní wọn àlẹ́ wa àwọn ọmọ ń wà nínú àlú kí ẹ tún jẹ ẹlọ́mọ yẹn kó oúnjẹ rẹ kó ẹ̀kọ́ rẹ fún mi ìní náà ní ẹ̀rọ fún bà kí èmi náà dáyè kí èmi náà ní ẹ̀rù ẹ̀mí tó ń pè é àwọ̀ láàánú rẹ̀ tó ń yọ rà.

nígbà tí wọn lè òbí láàánú ọmọ máa yẹ kí ẹ fi ọ láàánú ìyẹn náà o ọmọ tó pàtẹ láàánú ọmọ ní ọ̀nà kan ní méjì ọlọ́run ti ọ̀rọ̀ sí o àwọn àdúgbò òwe ní pẹ́pẹ́ ẹ ó ti rí àwọn lọ́pọ̀ tí máa ń sọ ń gbọ́ nípa pé ìlera tó péye sífẹ́ fún ọmọ níbi náà fún ọ̀rẹ́ dáadáa ìdílé tó ti jẹ fún ìyá bí ọ̀rọ̀ ọmọ tàbí yóò yóò máa ká ẹ̀rọ mẹ́rin. Nítorí pé mo kí ní omi ìlú ẹ̀kọ́ àwọn ẹni ńlá yóò padà kì í ra ẹ̀ lẹ́yìn. Àfikún sọ̀rọ̀ ìtọ́lọ́ mo máa yọ̀ sọ̀rọ̀. Ọ̀sẹ̀ tó kí ni o ká fún ọmọ lọ́yẹ̀ dáadáa. Ọlọ́run wá ní ẹ̀yin ọkùnrin pélékè ni wọ́n fún ọmọ ọmọ lọ́yẹ̀. Ẹ má kọ̀ọ̀nà tí wọ́n bá wọn fún lọ́yẹ̀. Olùkíkí ọlọ́run wá ní olùdúrà òkú. Èyí náà fẹ́ẹ́ ẹ̀kọ́ náà wà pẹ̀lú pé láti òkú obìnrin fún ọmọ lọ́yẹ̀ lọ́wọ́ oúnjẹ tí wọ́n máa jẹ́ ń gbà ní ìlú ògùn ọlọ́wọ́ ti fara ni wọ́n. wọ́n fi fún àkókò rẹ̀ ọlọ́run yẹn ló ń fún àgọ́ bí wọn. kí ni àwọn àbọ̀rọ̀ ìwà yìí wọ́n ní àgọ́ rẹ̀ ló ń pèsè máa tún láti yẹn. àgọ́ bí ń jẹ́ wọ́pọ̀ ní ìlú obìnrin tí wọ́n lọ́yẹ̀ àgọ́ ìmọ̀lùkì máa tó ọlọ́run ìdí ọ̀sẹ̀ tí ó mú ọlọ́run ẹ̀kọ́ báyìí ìdí ọwọ́ ọlọ́run ẹ̀kọ́ báyìí ẹ̀rọ ìfarahàn wọn. bákan náà lè ọlọ́run wa ní owó òkú ìlà o láti tó ń mú bẹ́ẹ̀ ló ti ṣe. ọlọ́run wa ní nígbàdú ẹ ọlọ́run ọlọ́ wà ní ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ rẹ̀ tàbí wọ́n ń bẹ̀rẹ̀ láti bá ọlọ́run ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ o. olùdíje náà gbọ́dọ̀ kó ìnira báwo obìnrin ní lágbára tí wọ́n ní àwọn tí wọ́n gbọ́dọ̀ kó ìnira báyìí mẹ́ nígbà tó ti lọ́wọ́ sí ìlànà olùkọ́ ìfọ̀ lágbára ìmọ̀lùkọ́ ìmọ̀ ọ̀rẹ́sẹ̀ tó yẹ lọ́sẹ̀ tó báyìí olùdíje náà jẹ́ kú gbáyà èyí tó lọ́wọ́ máa tó ń ta èyí tó lọ́wọ́ máa lọ́wọ́ ìjọba ìṣẹ̀lẹ̀ ní àtẹ̀lẹ́ kan fún wa báwo wá ló dé àwọn ọmọ akó ìwọ láwọn ènìyàn látara ìlú ìgbà yìí agbọ́dọ̀ tó ju agbọ́dọ̀ pọ̀ wọn bẹ́ẹ̀ bákan náà ọlọ́run àlejò ọlá olùkọ́ sáké èsì nípa àwọn òmìnira ìgbà yìí máa ṣẹlẹ̀ lọ́kọ̀lọ́ ọlọ́pàá àwọn yẹn pẹ̀lú bí wọ́n máa dá ìlò gbogbo sílẹ̀ nínú ìlú ìnira ilé ìlú kí wọ́n máa dá ìlò gbogbo rẹ̀ nínú ìlú ó lè àwọn pẹ̀lú máa lẹ́ tó gbogbo àdúgbò wáyé ẹ̀rọ bàbá wọn ìbánilẹ́jọ́ máa mú wọn ní ilé àwọn tí wọ́n ti ráyè wọ́n ti kó ìlú lára wọn ní. ọlọ́run ti lè lọ́wọ́ ìlẹ́yìn ó ti dẹ́ ẹ̀dọ́ lágbára ó lọ mọ àdá àdìgbò yìí ọlọ́run ní ìyá tí wọ́n ń jẹ̀dọ́ rẹ ní tí wọ́n ń jẹ̀dọ́ rẹ ní nígbà tí wọ́n fún ọ̀rọ̀ àlọ́ ìrọ̀lọ́ ọlọ́run rẹ̀ nígbà míì ó lè tẹ́tọ́ nǹkan ní ìmọ̀ kó ìmọ̀ ara rẹ̀ ó sì máa kó ìmọ̀ ara rẹ̀ lómi lọ́nà tó yẹ pé ọ̀nà tí ó kọ̀ máa àwọn ènìyàn ọ̀nà táwọn ènìyàn bá ọgọ́rùn-ún ń tẹ̀wá lójú rẹ̀ èmi wọn lọ sọ́kùnkùn síbẹ̀ pẹ̀lú wọn wọ́n ti sọ ẹ̀ tí ọ̀bá tí ń bí láàbù òkú rẹ̀ ọ̀rọ̀ ìlera lè ṣẹlẹ̀ wọn bá tọ ọmọ yẹn ní tàǹdọ̀rọ̀ ìlú tàǹdọ̀rọ̀ ìlú ẹ̀jì àwọn náà máa rò nítorí ti àwọn ọ̀rẹ́ tó pọ̀ tó jẹ́ kí à ń dá àpò ìlera ara wa yálà lọ́wọ́ ìrìn tó jẹ́ kí òun ìlú di a àti tó bàjẹ́ tó tó ti kọ́ báyìí ìdúrà ní ìjẹ̀kù ẹ̀mí náà lè dùn ọ́ látàrí ọ̀rọ̀ tó pọ̀ tí ó ń parẹ́ ìdí òjò wọn ti ọ̀rọ̀ ìdí òjò wọn jẹ orí ti di àwọn ọlọ́ wọn ti bẹ̀rẹ̀ wọn síbi ilé tó bá jókòó báyìí nítorí ìrọ̀rù bẹ́ẹ̀ ni orí ti di àwọn rẹ̀ tí àwọn àbá àdúgbà nípa ọ̀rẹ́ kẹ́kẹ́ tó lé ní orí ti ìnira làkúbà wọn níbẹ̀ gbogbo àwọn ọ̀gbẹ́ni agbọ́dọ̀tún ẹ̀yú káńtà kúrò ní ìkẹyẹ kọ́mọ̀bà àti ẹ̀yẹ àbámọ̀ níwájú ọlọ́run wa bá ọlọ́run wa tó ń tẹ̀kọ́ àyà wọ́n ti fáwọn ọlọ́run ní الرحمن الرحيم مالك يوم الدين وأشهد أن لا إله إلا الله الملك المقدور وأشهد أن محمدا عبده ورسوله صفي الأمة وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله إن من أنواع الإكرام التسمية لأشياء لهذه الأشياء التي تدور بالعقيدة والدين والأخلاق والعفة بين المسلمين فمن أكثر هذه الأخلاق والأشرطة التي تباح وهذه الروايات والقصص أنها تدمر العقيدة والأخلاق ومن ذلك تثبيت الأنعام وبيعها مما يكون في عقيدة الاحتفال وعوام المسلمين ومما يكون عليه أنواع من العمل وهؤلاء لا المسلمون انتقاء ما يفيدهم وكثيرا ما يختارون ما يضرهم ولذلك ولا بد من تحذير ذلك المسلم أن يطلق بضاعته أو يجب شيئا للمسلمين مما يقول ولقد أعمل إبسه على الكسر الماضي فاختار عدد من هؤلاء التاجرين وقالوا يجبون ما يدمر عليه هؤلاء عند وجه النظر عن حكم الشرعي ولا يكسون ولا يسألون ولذلك فان الوقفه للمحاربة مثل هذه الأمور في احتفال الأجر العظيم عند الله تعالى سبحانه وتعالى وعندما نتكفر من الجنود يدور لله جباهيره واعلموا ان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور محدثاتها وكل مدرسه فيها وكل في ضلاله وكل ضلاله في النار ارجو الله تعالى المسلم كان خليفه ان مع محمد صلى الله عليه وسلم tí wọ́n pàdé kọ́lọ́bà àti ẹ̀kọ́ bí àtijọ́ fún un. àwọn ọmọdé àwọn lẹ́yìn ẹ̀ka olùpẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ wa láàbẹ̀rẹ̀ dáadáa lọ sí ọjọ́ àti ìwé ẹ̀yìn tó wà lọ́wọ́ lò ẹ̀yìn tó wọ̀ nípa pé káwọn àmúṣọra káfíńwá fúnra wa níbi ká máa kó ìrora bá wa tàbí wọn máa kó ìrora bá wọn níbi tí wa pẹ̀lú ẹ̀mí tá à ń sọ̀rọ̀ wa báyìí bọ́lú èèyàn bọ̀ ló láǹfààní jẹ kó máa kó ìrora nínú ah, àwọn ọ̀kadà nígbà Muhammad sọ̀rọ̀lá ọ̀lọ́sọ́lá òun ní àbúrò àbúrò àbúrò àbúrò àtẹ̀má etí kékeré ọ̀rọ̀ ya rẹ̀ ọkọ̀ alọ́ ọmọ akọ àdìgbò tí àwọn bẹ́ẹ̀ tún wọ́n wò lórí gbogbo àwọn oṣù kọ ìṣe ní àbúrò àbúrò òun bá wò lórí òun ti gbé ó ní àdìgbò bẹ́ẹ̀ lẹ́yìn àdìgbò ètí ti yá nígbà òun ọ̀rẹ́ ọmọ ìgbàgbọ́ yìí báyìí kọ́ gbàgbọ́ wọn àti àbúrò àbúrò ọ̀rẹ́ àtúnyẹ̀wò ṣùgbọ́n Sàlùmọ́nù ò lórí o kò láti orí pé àdúrà máa wà ní. Nígbà wá yá Sàlùmọ́nù wá sí àbúrò àgbàgbé àfúnṣe wá tó nìkú ọ̀yà ìdíjà ẹ̀rọ ìgbà. Sàlùmọ́nù wá ń lọ fún àbúrò àgbàgbé tó ń lórí ẹ̀ tó ń wò yẹn. Ó ní ẹ̀tọ́ ọgbọ́dọ̀ fún. Bákan náà ni pé ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ fún alùpùpù lẹ́tọ̀ọ́ rẹ̀. Nínú nǹkan nínú ìṣèwọ́ àgbà àgbà ṣe òṣèlú àbúrò àgbà oṣù lọ́dọ̀ àwọn olùkọ́ ìgbà tó wá ń ta ọ̀rọ̀ yìí fún inú tí wọ́n ká ìyá yẹn ọwọ́ ajé ìyá lọ àwọn ẹ̀ka ìgbìmọ̀ rẹ̀ ìgbà tó yẹ wá mọ́ ọkọ lọ́ba ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sẹ́lá ọwọ́ ń pa ẹ̀ka ìyẹn kọ́ àlẹ́ mi yẹn sọ́dà pọ̀ sàlìmọ́ ìgbà náà ń sọ̀rọ̀ yẹn òkúrò fún délé yìí ìgbà tó yẹ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọgbọ́n fún lẹ́tọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ojú yẹ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọgbọ́n fún lẹ́tọ̀ọ́ rẹ̀ torí bẹ́ẹ̀ ń bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ìnira ní òkè ẹni tí ó kù ìnira ní fún ara rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ ọgbọ́n fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ó fi rẹ̀ ó fi rẹ̀ pẹ̀lú ìlera ni bẹ́ẹ̀ ló ń oríṣiríṣi àwọn nǹkan èyí ti máa ń ṣẹlẹ̀ níbi tí alákọ̀ọ́lọ́pọ̀ obìnrin tó ń mú sígbà ní àgbà àwọn ọmọ wọn lójú ẹ̀rọ ṣe ń tàbí náà àwọn sọ̀hálà pé á ah, ọkọ̀ ọdún máa ń tó ọ̀dọ́ ọ̀dọ́ púpọ̀ rẹ̀ kì í ṣe ara ìṣèlú nínú báyìí kọ́ wọ́n ti tọ́ àwọn àgbà náà pé lóòótọ́ ni pé kí ìyọ̀mọ̀ àbúrú tàbí ìfura fúnra wa tàbí ẹlòmíì bẹ́ẹ̀ ni wá ní káma ológun yóò máa kó ìlera bá àkíyàn ti là níyà tàbí bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yóò máa kó ìlera bá àláwọ̀ yẹn dùn tàbí yóò máa kó ìlera bá ìfọ̀mọ̀ nìyẹn ẹja lóore ọ̀pọ̀lọpọ̀ ọjà lónìí oṣù tí wọ́n máa ń lo ọjà lóòrò òun máa lé ń jẹ ikú ìṣúná lọ́wọ́ pé ẹni ọlọ́wọ́ pátá ilé ìwọ́n máa ń bẹ ní ọ̀kan wọn nígbà tí wọ́n wá ń kun lọ́wọ́ tí obìnrin tó wá ń pe ara ìlú òòlù ó ní yóò máa wá pa ọmọ náà àti àwọn òbí ìfẹ́ tó ní pé kí àwọn owó bọ́ọ̀lù àtún oríṣiríṣi àwọn òbí ìlú ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí torí tó dáa kọ́ ọ̀rẹ́ àlẹ́ yìí lẹ́la àwọn tí wọn ọ̀rọ̀ mẹ́rin ẹ̀sẹ̀ ló ń tara pé á ah, eléyìí abúlé eléyìí òun náà dáa ní wọn ṣe ẹyẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fúnlẹ̀ ní wọn ti dá ìlú àwọn ìdíjáde lóru wọn lè tó ìlú lóru. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bàbá obìnrin ló ti fi ẹ̀gbẹ́ sí ilé kára ní òsì ń wò tóbi tóbi ọkọ̀ oríṣiríṣi. wọ́n ti ti ìgbẹ̀wò ayé wọ́n ti kì í jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu títẹ̀ wọn porque a torí àwọn ọmọ ẹ̀yẹ yẹ̀dú ìlú nílẹ̀ ìsìlámì ikú ìlera bẹ́ẹ̀ náà kí wọ́n ikú ìlera bẹ́ẹ̀ náà ibi ikú ìlera mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn á tó kojú iṣẹ́ tó wọlé wọn á tó kojú nìyẹn o sẹ́yìn bá tó kó lọ́wọ́ báyìí tuntun ìwé nìyẹn o ó ní iná láti tó kó láti tó tún lè ṣùgbọ́n nínú tó àwà yóò bá ìlà kọ́kọ́ tó àwà yóò bá ìlà yẹn jù ó lè má tí kò ní ma bá àkùnrin àkùnrin bọ̀ bíyà àwọn ìwà ìwà ẹ̀ka máa bá wà lóun yẹn ìwọ́n kò ní wọn lọ nítorí àwọn ọ̀sẹ̀ kí ìṣẹ́ tí wọ́n ti lò tí wọ́n ti wọ bí tí wọ́n ń lò wọ́n kúrò sí àwọn ọ̀sẹ̀ yìí agbọ́dọ̀ sí agbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá tí ọ̀gá dà ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ mọ́ òkúti ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ìyàwó ìyàwó tí wọ́n ti rí ẹ̀ pé tó ta kí ìyọ̀mọ̀ àtúntò yóò tó tọ̀ ta kí wọ́n kó ìrànlọ́wọ́ tó dáa kí ọmọ ní á ah, ọ̀dà kí ọmọ sí o òkú wọn kọ́ ọ̀dà kí wọ́n lè ní ta ìdá fún mi wà ní ẹ̀kọ́ wà yìí mùsùlùmí àwọn ọ̀rọ̀ tí kò ti ọjà tí wọ́n bá kún ìlànà òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ilé tí wọ́n ṣe wọ́n lè fi èrè kí ni ọdún ti fún láàrú ìdìbò tí wọ́n lè wọ́n ní ọ̀rọ̀ wọn lọ ní tó ní kí wọ́n ti mú bá gbogbo ní ayé òkè ọba àwọn akọni rẹ nínú ìlú ọbẹ rẹ o báwo ti rán àyè eléyìí tó fi kí ẹ ráwùn yẹn tí wọn ń ta ọ wọn ń ta oríṣi àwọn ìwé bàbá wa rẹ lẹ́yìn lẹ́yìn ìwé kí ni àwọn ẹ̀rọ fi tú ọ̀gá rẹ nígbà tí wọn ní èrú lẹ́yìn eléyìí ní eléyìí ọ̀hún nílà nínú ìta àgbọn àwọn ìrora nínú ìjọba ọba títí náà lọ́wọ́ àkókò ojú ìtọ́ba tọ́ba rẹ̀ ní lọ́wọ́ àkókò náà wà lè wá ó ní gbogbo ẹ̀fẹ̀ pátápátá ilẹ̀ yorùbá ló gbẹ̀ tiwa bàbá tí wọ́n ń lọ gẹ́gẹ́ bá ilé àdúrà ní òògùn àdúgbò ní kò sí àdúrà nínú àwọn ọmọ ọgbọ́n tó lọ́wọ́ òògùn àdàní ìbò ìlú wa fún ọdún yìí lọ sí dáyọ̀ sí sí òògùn lọ. tó o ní ti àwọn obìnrin ká lè ronú pé ẹ̀sìn ọlọ́ọ̀wá ẹ̀sìn kan fẹ́lẹ́ ni àtọ̀rọ̀ máa tó tí ó máa kó ìnira bá ẹ̀sìn ọlọ́run la tí ó sì máa kó ìnira bá lọ́wọ́ mùsùlùmí ẹ wọ ọ̀rọ̀ máa ń lè lónìí tí wọ́n sọ ìṣẹ́ wọn bá ní bí ata wọ́n máa sọ oríṣiríṣi àwọn ìṣẹ̀ àwùjọ àrà wọ́n tẹ̀lé máa fà ń lò àwọn ẹ̀sìn ìjọba náà bá olùwọ̀ tí olùwọ̀ ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n tí wọ́n wẹ̀ fà ń lò lẹ́yìn wọ́n sì máa sọ tí ó máa tàbùkù ẹ̀sìn ọlọ́run wọ́n máa sọ tí ó máa tàbùkù ìjọba àtàkùn tí ó máa tọ́kọ̀ àti ìtàkùn àwọn Muhammad sọ̀rọ̀ lọ́yẹ̀ wọ́n tún lè fẹ́ sínú tí ní àgbẹ̀bí ìgbìmọ̀ báyìí. bí ìgbà wọn bá ní sẹ́ àlejò ẹ̀ ṣùgbọ́n nínú àwọn kẹ́ni yóò rí ìmọ̀ nìyí ikú ìlera náà wò lùgbàdo òwúrò ẹ̀jẹ̀ wọn ti wá ikú ìlera náà wò lùgbàdo òwúrò owó ní ẹ̀sùn nítorí ọwọ́ ìṣẹ̀jẹ̀ àwọn olùyọ̀sọ ẹni tí ọ̀fún ọ̀fẹ́dẹ tí ọ̀fẹ́ ẹ̀mọ́ ìṣẹ́ ọlọ́wọ́ bá wọ́n sọ wọ́n di àwọn oṣù wọ́n sọ wọ́n di ẹni tí wọ́n lù. bẹ́ẹ̀ ni wọ́n máa dúró lọ́dọ̀ láti ìlú rẹ̀ tí ọ̀fà débi tí sẹ́wọ́n sáà lè kọ́ lórí wọn kò nílé kírun. tí ọ̀fà rí fọ́tò ọ̀kẹ́ abẹ́rẹ́ ti dá ní onílé kírun. tí ọ̀fà rí fọ́tò ọ̀kẹ́ ìfọ̀rí ìyá onílé kírun wọ́n ti wá rò pé ọwọ́ bẹ́ẹ̀ tó tọ̀ ọlọ́wọ́ ọ̀nà tó tọ̀ lẹ́sẹ̀ àmì ọ̀nà tó tọ̀ lẹ́sẹ̀ àmì dání ọ̀nà tó tọ̀ lẹ́sẹ̀ ìwọ̀nyí ìwúrà bí ẹni ní bí ẹni bá lọ yìí wọ́n bá pọ̀ jẹ́ tí tó dẹ̀ lẹ́sẹ̀ ní ìyá. wọ́n ti sọ lágbára ló ń wọ́n ara wọn. orí kíkí ni tí a fún àlùkò ọdún tó tẹ̀ tó má lọ ọdún àti dání ọdún wo ló dé ọlọ́run sáà lù

nínú ìwé lórí ìṣòro tù tí a bá lọ ka bọ́ọ̀lù bá yá òní ka bọ́ọ̀lù bá kà dáadáa ṣùgbọ́n tó àwọn ìta bọ́ọ̀lù gbólé nà dáadáa tọ́lá ti bá yá ti gbólé nà wọlé tọ́lá ti bọ̀ ní ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ tọ́lá ti bọ̀ ní ẹ̀kọ́ mọ́ tí wọ́n bá ti wù ká bá lórí àdáwọ̀ agbáwù yóò tẹ̀lé wọn tọ́lá ti bọ̀ tọ́lá ti bá ti wù ìwọ́n tẹ̀lé ẹlòmí kan abájà tó máa ń ta tiẹ̀ torí pé kí ni àwọn ẹni kúndùn àbáwọn lágbọ́n yẹn fún ọwọ́ ìka lè lóòótọ́ ìfún kọ́lá yẹn tẹ́lẹ̀ rà á ní bàbá àdéhùn ọmọdún kọ́lá kọ́lá yẹn lọ́wọ́ lọ́wọ́ ọ̀dà àtàwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ rẹ̀ ẹ̀dá ní kọ́ ọ̀dọ́ káàdù ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ní ìlànà tó káàdù sàmàlẹ́dà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀dọ̀ sílá gbogbo ìgbà náà ló ń gbé lákọrin ní ìgbéra ka ìgbẹ́ náà bá wọn máa ń gbogbo ní ní àyè òkú àti owó wà ní ìgbà náà ń gbé ọlọ́wọ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ abẹ́rẹ́ ọ̀sán wọ̀ káyà abúlé mi ọlọ́run sọ̀rọ̀ tó tẹ̀lé kọ̀ọ̀kan wa ṣèǹtọ́ ìfẹ́ dúró kalẹ̀ ọkẹ́ ìjàmù ìrẹ́lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa ọlọ́run tó lókì wá ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ abẹ́rẹ́ ọ̀sán wọ̀ káyà alámọ̀lẹ́ wa kan lè dúró báyìí mẹ́ alámọ̀lẹ́ wa kan lè dúró báyìí mẹ́ ìsọmọ wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ma ti sọ̀rọ̀ kọ̀ọ̀kan wa ọ̀nà wa lè ti jẹ́ mùsùlùmá àwọn ilé bá a bá a sọ̀rọ̀ kọ̀ọ̀kan wa mẹ́rẹ̀ ọ̀nà àgbà kọ̀ọ̀kan wa rẹ̀ ọ̀nà ìjọba kọ̀ọ̀kan wa rẹ̀ ọ̀nà ìjọba kọ̀ọ̀kan wa rẹ̀ ينظر إليا ولا قال ولا ينظر الله سبحانه وتعالى وقال ذكر وقال ذكر ثم قال ذكر وقال ذكر ثم قال ذكر وقال ذكر الآن هو رجال أكثر وقال ذكر الله سبحانه وتعالى ولا قال ولا ينظر فقال الله عليه لقد نتبت السنة tí àwọn ọba tó wà lọ́wọ́ báyìí àwọn èèyàn ló ti wáyé nígbà tí àwọn fẹ́ lọ káyọ̀ lè gbé lọ́wọ́ lè gbé asinogo lè gbé asinogo òun náà lè lẹ́jọ́ òun bẹ̀rẹ̀ àwọn ìjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa gbéra láti wọ́n láti àgọ́ ní wọ́n láti àgbàlè àti tó rọrùn láti rí kíni fún àwọn ìlú wákàtí lẹ́ẹ̀kan ó ti rọrùn kí ni èsì kíni o kí ni o sáájú òun ti kàkà ìlú wọn ló ti fún àwọn ìlú lọ ṣùgbọ́n tó máa fẹ́ bá mi ẹ wá mi nígbà yẹn obìnrin ká sí odò láti rí kíni kí ìlọrin ó sì rọrùn sí ọ̀nà àmàlẹ́kọ̀ọ́ lápapọ̀ àmì ìjọ́sìn ọ̀nà àgbàrọ̀ náà náà rẹ̀ bákan ẹ̀ pé àtúntò àìsàn wà gbogbo mùsùlùmí tó ti pàtàkì pọ̀ tí wà nínú ìlú yìí àìsàn pé ó bá tẹ̀ ń bẹ tí kò sí ìdàgbàsókè tí wọ́n ní ìyàgbé tó gbogbo ìṣúná lọ́sọ̀rọ̀ agbọ́dọ̀ kan sí lórí sórí ọ̀rọ̀ náà ní. ó kí lọ́wọ́ ni àbá yóò bá ta fún lọ́kọ̀ kan lọ káyọ̀ yóò fẹ́ ta fún lọ́kọ̀ kan bẹ́ẹ̀ ni tí o gbọ́dọ̀ sọ́nà máa ń sọ̀rọ̀ sọ́nà máa tura ó kọ́ owó adó báwo ló ti fi bẹ̀ fọ́ọ̀mù ìkọ̀kan wa lọ́wọ́ ọ̀nà àgbàrá náà lọ́wọ́ lọ́wọ́ fọ́ọ̀mù ìyàtọ̀ ìdíkùnrin àti ìtọ́wọ́n ìyàtọ̀ ìtọ́wọ́n ìtọ́wọ́n ìtọ́wọ́n ìtọ́wọ́n ربنا اعتلى من أزواج وذريات من قرة عين وجعلنا للمتقين إماما اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين وأذل شرك المشركين ودمر أعداء أعداء الدين اللهم دمر اليهود والنصارى دمرهم تدميرا دمر عليهم كيد أبي الهلال شتت شر فرد جمعهم سل جبالهم على ذلك فرد جمعهم أعطيه بيوتهم اللهم أنت على كل شيء قدير اللهم أنت على كل شيء قدير إذا وزنا أنت كان المرء قلوبنا ولا كان المرء قلبي وأنت علام الغيوب وقد عادنا الدنيا فلتكن إلى مأسورة يكون دارنا على ربنا واغفر الله واغفر لنا سيدنا محمد وآل وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أقبل بك وأتوب إليك